kí yín mo kì yín káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun tológun ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ṣé dáadáa la bá yín ẹ̀yin dáàdì wa ẹ̀yin mọ́mì wa níbikíbi tí ẹ bá wà ẹ wò ẹ wọ́n bá wa pé gbogbo àwọn ará ilé pé Miliki Express ó ti gun orí afẹ́fẹ́ báyìí o ẹ̀dẹ̀ mọ̀ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ti àwọn ìdárayá ibi ìbà ilẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àrà ọ̀tun ètò àrà ọ̀tun ńlá mú wá fún yín nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ti bá ṣe máa tún ara wa ṣe gbogbo àwọn tips tí mo máa ń fún yín lọ́lọ́kanjọ̀kan health tips gbogbo ẹ̀ lifestyle tips gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ní orí ètò Miliki Express orúkọ mi ni Olúwatóyìn o kí ọmọ rẹ́rùnrẹ́rùn ọmọ mẹ́po yọrùn ọmọ wọn nílẹ̀ okun okun o bẹ́ẹ̀ là ṣe ń kíni nílùú tèmi ṣàlàfíà kẹ̀ra <laughs> ẹ̀yin tèmi mo wà pé ẹ ti dá mi mọ̀ ẹ ṣe mọ̀ pé ní orí ètò Miliki Express gbogbo ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní orí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ ni màá máa mú wá fún yín ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn tó ń gbóná lórí ẹ̀rọ ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fẹsọ̀ rajọ́ná sí orin Tiwa Savage one tá bá padà dé màá máa fún yín ní àwọn ìròyìn tó ń gbóná lórí ẹ̀rọ ayélujára à ń bọ̀ mo lérò wípé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lọ níbi tí ẹ wà ẹ ti ń bá wa fẹsẹ̀ rajó ẹ mọ̀ pé wọ́n ní tíyàn bá ń ṣiṣẹ́ ẹ kí ló yẹ kó máa ṣe ó yẹ kó tún máa ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́ kan náà torí tíṣẹ́ bá pọ̀ jù fàájì náà òun láfi tu ara wa wa àwọn ìròyìn wọn mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ẹ̀rọ ayélujára ó mà dàbẹ́ ni wípé ẹ̀bùn ọkọ̀ tuntun òun ló tún gbojúmọ́ o lórí ẹ̀rọ ayélujára báyìí láàárín àwọn gbajúgbajà wa ẹ̀bùn ọkọ̀ òun ló tún fẹ́ di pé ó ti dàbẹ́ ni pé nǹkan tó ń rè lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ẹ ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn olóṣèré méjì kan ní orí ẹ̀rọ ayélujára lọ́mà ti jáde wípé àwọn èèyàn kan dash wọn ní new car new car new car àwọn ta ní gángan nígbà tí arábìnrin Victoria Kọ́láwọlé ṣe ọjọ́ ìbí wọn ní àìpẹ́ yìí a gbọ́ wípé ẹnìkan kò dárúkọ ẹni náà wọ́n fi ọkọ̀ tuntun wọ́n fi ta Victoria Kọ́láwọlé wọ́n fi fún lẹ́bùn pé kò fi ṣe ọjọ́ ìbí rẹ̀ hmm. tálẹ́ni kejì ọmọ wa olólùfẹ́ wa Habibatu Junaid sinimá kan tó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde láìpẹ́ yìí tó ń pè ní ṣàkóṣékì a máa gbọ́ wípé o àwọn olólùfẹ́ wọn kan tán wo sinimá yẹn inú wọn dùn gidigidi wọ́n máa ṣe kí ni o àwọn mọ́tò ayọ́kẹ́lẹ́ méjì méjì kì í tún ṣe ẹyọ kọ̀ọ̀kan méjì báyìí òun ni wọ́n fi ta arábìnrin Àbíbátù Junaid lọ́rẹ o hmm, ẹ kú oríire o irú rẹ báyìí ẹ Ọlọ́run ní jẹ́ kó tọ́ lọ́dẹ̀dẹ̀ wá wa náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó wò wá ẹ lè fi mọ́tò náà kẹ́ fi gbá wa lójú pé ó yá Olúwatóyọ̀ kí ìwọ náà gba Range Rover yìí ẹ kò ní bá kì í ṣe bad idea ẹ kí ló tún ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára arábìnrin gbajúmọ̀ olóṣèré àǹtí wa Bímbọ́ Ọ̀ṣì àwọn ló máa jáde láti wá sọ wípé hmm, arúgbó ṣoge rí hmm, àkísà lògbà rí wọ́n ní ọmọ lògbàlògbà rọra ṣe o ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n máa gbé àwọn àwòrán kan sí orí ẹ̀rọ ayélujára wọn o àwọn tó bá ń tẹ̀lé wọn ẹ máa rí àwọn mọ́tò yẹn tó yẹ pé ní ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mọ́tò olówó iyebíye ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ́tò yẹn wọ́n á ti jẹrà gan níbi tí ó wà nínú gáréèjì ibi tí wọ́n wà tó yẹ pé kò tiẹ̀ sẹ́ni tó lè nà gan ní sísì ìtumọ̀ rẹ̀ ni wípé arábìnrin Bímbọ́ Òṣìn ti jáde láti wá sọ wípé gbogbo àwọn lògbàlògbà wọ́n ní kẹrọra ṣe o wọ́n ní àkísà náà ṣoge rí ẹ ká má sọ wípé torí ipò tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹwà tọ́lọ́hún fún wa ipò tọ́lọ́hún fún wa ká wá sílò ká gbàgbé pé ọ̀la ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé ẹwà yẹn máa tán owó lè tán kó tilẹ̀ jẹ́ pé àgbà náà ó ti di dandan kí a darúgbó nítorí náà ń kọ́ ẹ jẹ́ ká máa rọra ṣe ipòkípò tí a bá wà ẹ má jẹ́ ká ṣìlò ìròyìn kẹta tó ń gbóná lórí ẹ̀rọ ayélujára tí mo tún wá fún yín náà ni tí olólùfẹ́ wa ọmọ wa Tonto Dike kí ni wọ́n sọ ọ́ wọ́n mà ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn ti Instagram handle wọn láti sọ wípé ẹ wò ó ẹ má jẹ́ kí ayé ẹ̀tàn lórí ẹ̀rọ ayélujára pé kó tàn yín jẹ ṣe rí wípé a máa ń sọ ń gbà míì tó máa ń sọ pé hmm, àwọn olóṣèré wa àwọn gbajúmọ̀ wa wọ́n máa ń live ayé ẹ̀tàn wọ́n máa ń live fake lives ara wọn náà láti tún gbọ́n sí i tó tún gba àwọn èèyàn níyànjú wípé ẹ má ṣe jẹ́ kí ayé ẹ̀tàn lórí ẹ̀rọ ayélujára kó tan àwọn ènìyàn jẹ o ìdí tí arábìnrin fi sọ wọ́n dẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n láwọn fúnra wọn wọ́n mọ àwọn kan tó jẹ́ wípé tó bá fẹ́ rìnrìn àjò bóyá lọ sí ìlú òyìnbó nínú flight ẹyọ kan wọ́n ní wọ́n lè change aṣọ tó ìgbà mẹ́rin ìgbà márùn so that nígbàkigbà tó bá ń ju àwọn pictures sí orí ẹ̀rọ ayélujára ẹ̀yin máa ma rò wípé ah, every month lárábìnrin lọ London ń lọ California ń lọ USA ń lọ Atlanta ẹ̀ nímọ̀ wípé just one single flight ni ó ní nítorí náà nǹkan òun gba àwọn èèyàn níyànjú wípé ayé tiyín òní kẹ kojúmọ́ ẹ má jẹ́ kí nǹkan tí ẹ ń rí ní orí ẹ̀rọ ayélujára pé kó tàn yín jẹ mo lérò wípé ẹ ti jẹ gbádùn gbogbo àwọn ìròyìn tí mo mú wá fún yín lẹ́nu ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin Adékúnlé Gold Only Girl. ijó jẹ́ ohun tí a máa ń ṣe ní ìgbà tí inú ènìyàn bá ń dùn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ijó ti wà láti ìgbà táláyé ti dáyé ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ni ijó jẹ́ nítorí pé ijó máa ń yí padà bí ìgbà ṣe ń yí padà náà nì láyé ìgbà kan rí bàtá ni jó tí àwọn bàbá wa máa ń jó ṣùgbọ́n ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ onírúurú ijó ló ń jẹyọ pàápàá jùlọ láàárín àwọn ọ̀dọ́ wa àwọn ijó tó ti jáde láàárín ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí òní yìí àwọn náà ni makosa suọ yahuze ijó yoyo etigi galala alanta twerk ṣàkùṣàkù zanku kọ́ńtò ṣọ̀kí gwaragwara àti skent. àwọn àgbàlagbà náà kò gbẹ́yìn nínú ijó ìgbàlóde nítorí pé níbi ìgbéyàwó tàbí ibi ayẹyẹ a ò lè ṣe má rí àwọn àgbàlagbà tó ń jó àwọn ijó ìgbàlódé. ẹ wo ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó sí orin round town mad over you tá a bá padà dé ẹ̀ sinimá ráńpẹ́ adẹ́rìn-pòṣónú tí wọ́n pè ní pátá màá máa ṣe àfihàn rẹ̀ à ń bọ̀. Hello? Mo sọ pé kò yẹ kí mi mú tẹ́lù yìí. Wọ́n lò tí sun ọ̀dẹ̀ tí jáde, wọ́n lójú fún báwo lè ṣe báyìí. Ẹ lu àṣẹ, wọ́n mẹ́ ti rí o bí àǹtí mi ṣe máa ń pe àwọn ọkùnrin tẹ bá ti bá àwọn àlejò sọ̀rọ̀ ní ọ́fíìsì yín nìyẹn o. ṣùgbọ́n ọkùnrin rẹ̀ ló ń pè ṣòwòṣòwò. ọkùnrin tó lè bá sọ̀rọ̀. kò ṣe parí ẹ̀ tó ń pe kọ́ọ̀lù sí. ta ló ń bọ́kùnrin sọ̀rọ̀ tinúkẹ́rẹ́ mi bá sọ̀rọ̀ ṣòbí mi jọ̀wọ́ ni tí mo máa yé pẹ̀lú àti ṣeun lẹ́yìn máa yé pẹ̀lú àwọn tó tún jù ẹ̀rọ ló tún tẹ̀lé kiri mo ò rí ti ẹ̀rọ àmọ́ mi rí ẹ pẹ̀lú Juliana lẹ́yìn ẹ̀yìn ilé àwọn ìyàbọ̀ sẹ́yìn tinúkẹ́ ló pè mí o mo sọ fún pé mo máa gba pásítọ̀ ẹ̀sìn lọ́dún. Juliana ń tẹ̀lé. Ah, èmi máa wá aṣù fún wọn ni ìgbà tí wọ́n rí pé àwọn obìnrin síìsì tó wà ní àyà akọrin wa ọkùnrin ṣọ́ọ̀ṣì ti kó wọn lọ ó jẹ́ kúkú jèrè àwọn mi wípé kí wọ́n kúkú rẹpísẹ́ǹtì wọn àbí kí ni kí tún ṣe ọ̀rọ̀ náà lèmi bá wọn sọ ọ́ ọlọ́mọ jẹ tẹ tinúkẹ́lẹ́ pè tinúkẹ́lẹ́ pè ah. ẹ máa lọ ẹ máa lọ màmá jókòó sí yín bíbí ẹ máa lọ ẹ máa ṣé ogún ìta kí ló ṣe Deborah kí ló dé kí ló ṣe kí ló ń ké fún kí n jókòó ó bá jọ̀rọ̀ jókòó mo ti jó o. nǹkan tí mo mo gbọ́. kí ló gbàgbé. wọ́n jẹ́ kí n mọ́. kò jẹ́ ọmọ mọ́ kí ni nǹkan tó gbàgbé ṣé kìí ṣe fóònù tí mo ṣẹ̀ṣẹ̀ ra fún ẹyẹn ló ti gbàgbé. lógo bẹ́ẹ̀ ah ayé mi lógo bẹ́ẹ̀. mo dáhùn ẹ gbàgbé kí ni. èwo tún ni lógo bẹ́ẹ̀. ah mọ́mi kò lè yé kí lẹ gbàgbé ṣé ti dín yín àbẹ́ òun. àgbẹ̀ pátá ṣe bó so pọ̀ kí n kọ́kùnrin wọ́n ní òun lọ sílé Jeremiah wọ́n ní òun lọ sílé Christopher wọ́n ní òun lọ sílé Taofik onírọ́ ni ṣáṣírò padà tù wọ́n ní wọ́n rí ẹlọ́dọ̀ Desmond níjẹ́ tó sọ pé rọ́ ni ṣé gbogbo àṣírí wa padà pàdé pátá ọmọ alàgbà tíwèé Timothy kìíní dẹ̀ sọ fún wa orí kẹrin ẹsẹ̀ kejìlá tó ní má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kó gbọ́ ìgbèwé rẹ kó jẹ́ àpẹẹrẹ tó dáa wo nígbà tí dáàdì bá dé jẹ lọ́dọ̀ ẹ̀yà ara rẹ̀. wọ́n ti dé kẹ́nikẹ́ni gọ̀ǹgbẹ̀ rẹ̀ wọ́n ti gọ̀ǹgbẹ̀ rẹ̀ ná lógo rẹ̀ kí ló ń kọ ọmọ kan jàbí kí ni nọ́ọ̀bà ẹ̀ nà á ah! ẹ̀gbọ́n mi náà ní bẹ́ẹ̀sì láyé yé ọmọ pátá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi fọkànbalẹ̀ àjọ máa wọ bẹ́ẹ̀sì yẹn tépo wá pa máa rí epo sí ẹ fọkànbalẹ̀. ẹ lifestyle tips díẹ̀ lórí mímu omi láàárọ̀ kí tiẹ̀ ní pàtàkì tó wà lára mímu omi láàárọ̀ gẹ́gẹ́ bí mo wá ṣe mọ̀ wípé omi dá lára omi ṣe pàtàkì olórin kan gan ló tiẹ̀ sọ wípé omi ò lọ́tà wọ́n ní water e no get enemy ẹ ẹlòmíì tiẹ̀ ń sọ wípé èèyàn lè ṣe ọjọ́ mélòó kan kó má jẹun ṣùgbọ́n ṣé rí tomi yẹn tó bá ti ń wọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà tí yẹn ò mọ̀ mí ara gan á ti máa sọ á ti máa sọ fún yàn lára wípé òun nídìí nǹkan kan lára ẹ ṣé rí omi múmu ní àárọ̀ ó ṣe pàtàkì kí wá tiẹ̀ ní ìdí gangan tí omi fi ṣe pàtàkì láàárọ̀ ẹ̀gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé tá bá jẹun ó di dandan ká mu omi a lè jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣùgbọ́n láàárọ̀ gangan gan tá bá ṣẹ̀ṣẹ̀ jí ní orí ibùsùn wa àwọn olóyìnbó àwọn dókítà wa ti sọ wípé ó ṣe pàtàkì kí a máa mu omi nítorí pé àwọn iṣẹ́ tó ń ṣe lára láàkọ́ ó máa ń fọ inú wa ṣé mọ̀ pé tíyàn bá jí lé láàárọ̀ kí ló yẹ kó ṣe kí àlejò tó máa wọlé wá kán tó máa wá kíyàn ó yẹ kíyàn kọ́kọ́ gba inú ilé rẹ̀ á kọ́kọ́ gba gbogbo ìdọ̀tí tó wà nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ náà ni ara wa tá a bá jí láàárọ̀ ká tó jẹun ká tó jẹ oúnjẹ kankan sínú ara wa wọn ló yẹ ká kọ́kọ́ mu omi omi yìí dàbí flọ́ṣà ó dàbí bẹ́ẹ̀ ni pé à ń fọ inú inú wa nù kúrò ni ṣé rí gbogbo ìdọ̀tí àwọn nǹkan wà tí olóyìnbó ń pè ní toxins tó wà lára wa àwọn toxins tó ti wà nínú ara wa láti àrí àwọn oúnjẹ tá a ti jẹ tó ti ṣíkù sára gbogbo ẹ̀ ní omi yìí máa fọ̀ kúrò láàárọ̀ tá a bá mu omi láàárọ̀ àwọn olóyìnbó sọ pé ó máa ń jẹ́ kí eh, blood production new muscle cells àti new blood cells pé kó máa produce wọn láàárọ̀ tá a bá ti mu omi ìyẹn ni wípé bá ṣe ń mu omi láàárọ̀ ẹ̀jẹ̀ tuntun muscles tuntun ó máa máa jẹ́ kí ẹ̀jẹ̀ tuntun kan kó máa produce nínú ara wa ṣé ẹ̀dẹ̀ rí tí wọ́n bá ti ń momi láàárọ̀ kò sí ọgbọ́n ẹ̀ ni tó bá ti ń flush system wa ó di dandan kí àwọ̀ ara wa kí ó máa dán kí ó máa yọ̀nà àwọn kan dẹ̀ ti sọ wípé wọ́n ti ṣe ìwádìí wọ́n ní pé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan kí ó máa mu tó kọ́ọ̀pù omi mẹ́wàá ó kéré jù lóòjọ́ ó lérò wípé ẹ ti jẹ̀gbádùn health tips nípa omi tí mo mú wá fún yín yìí ẹ wo ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ ná sí orin wandeko iskaba tá bá padà dé ètò ń tẹ̀síwájú à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express mo mọ̀ wípé gbogbo yín ẹ ti mọ̀ pé Miliki ó ti di ètò àrà ọ̀tọ̀ báyìí nítorí pé ẹ̀kọ́ oríṣiríṣi o ni mo sọ fún yín pé a máa máa kọ yín òun náà mo dẹ̀ bọ̀ pé ẹ ti ń jẹ́ gbádùn rẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wá jẹ́ kí n mú àwọn tips nípa ara wa ẹ ṣe mọ̀ pé mo máa ń ṣe skin care tips báwo la ṣe lè mọ̀ pé a ní dry skin tá a bá fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn cosmetologist àbí skin therapist ká lọ wo irú ara ta ní akàn wà nílé ẹ fẹ́ mọ̀ bóyá skin yín ó dry báwo lẹ ṣe lè mọ̀ tẹ́ bá ti mú èékánná yín báyìí ẹ máa fi ha ara yín wò ẹ lè mú ọwọ́ ẹ̀yìn ọwọ́ àbí itan àbí ẹsẹ̀ ẹ ha ara yín wò báyìí tó bá ti fa ìlà funfun sára tó wá ní bí àwọn èéṣí ó yẹ kẹ́ mọ̀ wípé ẹ ti ní dry skin nìyẹn ṣe rí bẹ́ẹ̀ mi ṣe fà á báyìí kò fa ìlà funfun ìyẹn mọ̀ wípé skin mi ó wà moistured mi ò ní dry skin tẹ́ bá ti fi èékánná ha ara yín báyìí tó bá ti wa ìlà funfun sí i tó dẹ̀ mú àwọn èṣí èṣí jáde ẹ ti mọ̀ wípé ẹ ti ní dry skin yẹn kí ló wá yẹ kó ṣe ó yẹ kí a moisturize ara wa kó lè wà moistured ẹ̀yin olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn ètò Miliki Express fún tọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé bí ẹ ṣe ń jẹ̀gbádùn wa lórí tẹlifíṣàn yín ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram àti Twitter wa at Orisun TV lórí Facebook àti YouTube ńkọ́ Orisun. Orísun TV lórí wẹ́bsáìtì wa náà kọ́ ẹ lè tẹ̀lé wa at www.orisun.tv ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá fẹ́ kàn sí mi náà gẹ́gẹ́ bẹ́ ṣe máa ń kàn sí mi ẹ wò ó ẹ lè tẹ̀lé mi lórí Instagram Tóyìn Òkí lórí Facebook náà nǹkan olúwa Tóyìn Òkí bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká máa mìlíkì lọ bá ṣe ń mìlíkì lọ nílé agodo ẹ̀yin náà ẹ má falẹ̀ ń bẹ̀yàn ẹ máa mìlíkì lọ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé láti ọ̀dọ̀ mi mo sọ fún yín pé ó dàbọ̀.